ẹ jẹ́ kí a dìde dúró bí a ti wá lónìí ó yẹ kí a gbàgbọ́ wípé ní agbára ọlọ́run kò sí ohun tó ṣòro láti ṣe ẹ jẹ́ kí a gbóhùn wá sókè láti gbàdúrà láti sọ fún ọlọ́run ẹ̀bẹ̀ yòówù kí a ní kí a sọ fún ọlọ́run kí ó lè gbọ́ tiwa kí ó lè dá wa ní ìdè kí ó sì lè ṣàánú fún wa. ní orúkọ Jésù Kristi olúwa wa bàbá wa tí ń bẹ lé ọ̀run a dúpẹ́ fún àwọn èrí tí a ti gbọ́ a dúpẹ́ wípé agbára yín kì í bá a tì wípé bí a bá sádi yín ààbò ìwòsàn oore ọ̀fẹ́ ìgbàlà ń bẹ lọ́dọ̀ yín a ń bẹ̀bẹ̀ wípé bí a ṣe wá ní àṣálẹ́ yìí gbogbo onírúurú ẹ̀bẹ̀ tí a mú wá wípé ẹ ó da àwọn ní orúkọ Jésù à ń bẹ̀ yín wípé àwọn tí ilé ń létí ọ̀nà náà wípé agbára àtòkè wá yóò wá sí ìgbésí ayé wọn yóò sì lé gbogbo àwọn ẹ̀mí èṣù wọ̀nyí lọ ní orúkọ Jésù ibi tí ẹ̀ṣẹ̀ wà ẹ mú ìgbàlà wá ibi tí ó dàbí ẹni wípé rúkè rúdò wà à ń bẹ̀ yín wípé àlàáfíà yóò jọba ní orúkọ Jésù à ń bẹ̀bẹ̀ yín pé ibi tí àìní wà wípé ìpèsè yìí ní kíkún láti òkè wá yóò wá sí ìgbésí ayé àwọn ènìyàn yìí ní orúkọ Jésù gbogbo ibi tí wọ́n ti ní wàhálà ní ìgbésí ayé wọn tàbí nínú ẹbí wọn ẹ fọwọ́lé e, ẹ ṣàánú fún wọn bí a sì ti wá sí iwájú yín láti gbọ́ yín nísinsìnyí ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ àtọ̀ràn wá kí ó hàn sí ọ̀nà yìí ní orúkọ Jésù ẹ mú kí ọ̀rọ̀ yín kí ó yé wa kí a bá lè jẹ́ alábùkún fún adúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. ní Exodo orí kejìlá láti ẹsẹ̀ kejìlá sí ẹsẹ̀ kẹtàlá Exodo orí kejìlá láti ẹsẹ̀ kejìlá nítorí tí èmi ó la ilẹ̀ Egypt já lé òru náà èmi yóò sì kọlu gbogbo àwọn àkọ́bí ní ilẹ̀ íjíbítì ti ènìyàn àti ti ẹran àti lára gbogbo òrìṣà íjíbítì lèmi yóò ṣe ìdájọ́ èmi li olówa ẹ̀jẹ̀ náà ni yóò sì ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yin gbé wà nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà èmi yóò ré yín kọjá ìyọnu náà kì yóò wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ Íjíbítì bí o bá rántí ní ọ̀sẹ̀ tí ó kọjá a sọ̀rọ̀ lórí ẹ̀jẹ̀ Kristi ẹ̀jẹ̀ iyebíye lónìí mo fẹ́ bá ọ sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run nípa ìkókó ọ̀rọ̀ náà ni wípé nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà bí o bá ṣe àfiyèsí dáradára ní ẹsẹ̀ ìkẹtàlá ni ó ń sọ fún wa wípé nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà èmi ó re yín kọjá èmi ó re yín kọjá nítorí èdè yìí tí ọlọ́run fún ara rẹ̀ pè fún àwọn ọmọ ìsírẹ́lì ni a ṣe ń pe àjọ náà ní àjọ ìrékọjá olówa ìlànà pàtàkì tí a sì fẹ́ yẹ̀wò lónìí tí a ń pè ní àjọ ìrékọjá olówa ó jẹ́ ohun tí ó ṣe iyebíye ó jẹ́ ohun tí ó ní àǹfààní tàbí ìbùkún púpọ̀ ṣùgbọ́n ìlànà tí a ń sọ nípa rẹ̀ yìí tí a pa láṣẹ fún àwọn ọmọ Ísírẹ́lì tí ó sì ní ìtumọ̀ púpọ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn pàdánù àwọn èrè tí ó wà nínú rẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n tẹ̀síwájú láti máa pa á mọ́ lé ọdọọdún síbẹ̀síbẹ̀ àwọn àǹfààní tí ó wà nínú rẹ̀ kò jẹ́ tiwọn nítorí wípé gbogbo nǹkan tí ó so mọ́ ọ̀rọ̀ tí Ọlọ́run sọ fún wọn kò yé wọn dáradára bí wọ́n tilẹ̀ ń tẹ̀síwájú láti máa pa á mọ́ síbẹ̀síbẹ̀ àwọn ìbùkún wọ̀nyí wọ́n fò wọ́n kọjá ẹ jẹ́ kí a wo nínú ọ̀rọ̀ Ọlọ́run kí a wò pé lé ọdọọdún lé àwọn ọmọ Ísírẹ́lì ni wọ́n rántí ìlànà yìí tí a fún wọn ṣùgbọ́n àǹfààní rẹ̀ kò jẹ́ tiwọn nínú Deuteronomy orí kẹrìndínlógún láti ẹsẹ̀ ìkíní deuteronomy orí kẹrìndínlógún láti ẹsẹ̀ ìkíní ìwọ máa kíyèsí oṣù abibo kí o sì máa pa àjọ ìrékọjá mọ́ sí olúwa ọlọ́run rẹ nítorí pé lè oṣù abibo lè olúwa ọlọ́run rẹ mú ọ láti ilẹ̀ íjíbítì jáde lé òru èyí ni àṣẹ tí a pa fún wọn ṣùgbọ́n ohun tó jẹ́ kí a pa àṣẹ yìí fún wọn ni pé kí ìbùkún tí ó wà ní irú àjọ ìrékọjá bẹ́ẹ̀ kí ó lè jẹ́ tiwọn àwọn wọ̀nyí tí ò yé kò yé dáradára wọ́n bẹ̀rẹ̀ sí ní pa á mọ́ ṣùgbọ́n ìbùkún tí ó yẹ kí ó jẹ́ tiwọn kò jẹ́ tiwọn ohun tí a ṣe ń sọ eléyìí ni wípé kí àwọn àǹfààní wọ̀nyí kí wọn kí ó má bàa ré wa kọjá bí o bá wo króníkà kejì króníkà kejì orí ọgbọ̀n láti ẹsẹ̀ ìkẹtàdínlógún nítorí ọ̀pọ̀lọpọ̀ lé ó wà nínú ìjọ ènìyàn náà tí kò ya ara wọn sí mímọ́ nítorí náà ni àwọn ọmọ Léfì ṣe ń tọ́jú àti pa ẹran ìré kọjá fún olúkúlùkù ẹni tí ó ṣe aláìmọ́ láti yà á sí mímọ́ sí Olúwa. Si ọ̀pọ̀lọpọ̀ ènìyàn àní ọ̀pọ̀lọpọ̀ nínú Efraimu àti Manase Isakari àti Sebuloni kò sáàwẹ̀ ara wọn mọ́ síbẹ̀ wọ́n jẹ́ ìrékọjá náà kì í ṣe gẹ́gẹ́ bí a ti kọ ọ́ èyí jẹ́ kí ó yé wa wípé bí àwọn ọmọ Ísírẹ́lì wọ̀nyí bí wọ́n tilẹ̀ ń pa àjọ ìrékọjá mọ́ àwọn ìbùkún tí ó yẹ kí ó jẹ́ tiwọn kò jẹ́ tiwọn nítorí wípé wọ́n pa á mọ́ kì í ṣe gẹ́gẹ́ bí a ti kọ ọ́ nínú ìwé Máàkò èyí ni nínú májẹ̀mú titun orí kẹrìnlá ẹsẹ̀ ìkíní sí ìkejì Máàkò orí kẹrìnlá ẹsẹ̀ ìkíní sí ìkejì ó sọ wípé lẹ́yìn ọjọ́ méjì ni àjọ ìrékọjá àti ti àìwúkàrà àti àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé ń wá ọ̀nà bí wọn ìbá ti fi ẹ̀tàn mú un kí wọn kí ó sì pa á ṣùgbọ́n wọ́n wí pé kì í ṣe ilé ọjọ́ àjọ kí ariwo kí ó má bàa wà nínú àwọn ènìyàn títí ìgbà tí Jésù Kristi fi wá sí ayé yìí ni àwọn ọmọ Ísírẹ́lì ni wọ́n sì ń pa àjọ ìrékọjá mọ́ ṣùgbọ́n ẹ̀tàn tàbí àgàbàgebè tàbí ìwà búburú tí ó pọ̀ ni ó kún ọwọ́ wọn èyí ni ó jẹ́ kí àǹfààní tí ó pọ̀ yanturu tí ìbá dé bá wọn kí ó fò wọ́n kọjá ohun tí a fi ń sọ yìí ni wípé kí ó má ṣe sí ẹnikẹ́ni nínú wa tí yóò wá síhìn lásán àdúrà mi ni wípé gẹ́gẹ́ bí o ti ń gbọ́ ọ̀rọ̀ yìí ìyè tí ó wà nínú ọ̀rọ̀ náà yóò jẹ́ tirẹ̀ ìwòsàn àti ìbùkún tí ó wà nínú ọ̀rọ̀ náà yóò jẹ́ tirẹ̀ àti rí i wípé àwọn ọmọ ìsírẹ́lì wọ̀nyí bí ó tilẹ̀ jẹ́ wípé a ṣe ìlànà fún wọn èyí tí ìbá fún wọn ní àǹfààní àti ìbùkún àwọn nǹkan wọ̀nyí kò jẹ́ tiwọn nítorí wípé wọn kò fiyè sí àwọn àfiyèsí tí ó pọ̀ tí ó yẹ kí ó jẹ́ tiwọn nítorí bẹ́ẹ̀ bí a ṣe ń sọ̀rọ̀ lọ́rùn yìí yẹ kí ó yẹ wípé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n wá síhìn ni wọ́n máa ń pàdánù oore ọ̀fẹ́ àti ìbùkún tí ó yẹ kí ó jẹ́ tiwọn nítorí wípé wọn kì í fetí sílẹ̀ láti gbọ́ àti láti mọ̀ ohun tí Ọlọ́run ń béèrè lọ́wọ́ wọn nísinsìnyí jẹ́ kí a padà lọ sí Exodu orí kejìlá láti ẹsẹ̀ ìkíní Exodu orí kejìlá láti ẹsẹ̀ ìkíní Olúwa sì sọ fún Mósè àti Áárọ́nì ní ilẹ̀ Íjíbítì pé kí n tó tẹ̀síwájú jẹ́ kí n sọ eléyìí fún ọ wípé nígbàkúgbà tí o bá rí nínú ọ̀rọ̀ ọlọ́run wípé olúwa sì sọ pé yálà ó ń bá Mósè sọ̀rọ̀ tàbí ó ń bá Áárónì sọ̀rọ̀ tàbí Èlíjà tàbí Èlíṣà ni ó ń bá sọ̀rọ̀ tàbí Dáfídì tàbí Dáníẹ́lì tàbí ẹnikẹ́ni bí o bá ti ń rí wípé olúwa sì sọ pé lẹ́sẹ̀kẹsẹ̀ ló yẹ kí o sán ṣòkòtò rẹ tàbí kí o kí o sún ẹ ara ara kì í nítorí wípé ọ̀rọ̀ tí ọlọ́run bá sọ yóò ṣe iyebíye fún wa bí a bá kọ́gbọ́n tí a sì tẹ̀lé ohun tí ó ń sọ níhìn ni a rí wípé èyí kì í ṣe ọ̀rọ̀ Mósè tàbí ọ̀rọ̀ ti Árónì tàbí ọ̀rọ̀ láti ẹnu ẹnikẹ́ni ó ń sọ wípé èyí ni ọ̀rọ̀ Olúwa sí Mósè sí Árónì sí àwọn ọmọ Ísírẹ́lì àti sí ọ pẹ̀lú ní àkókò yìí wọ́n wà nínú ilẹ̀ Íjíbítì èyí ni a fi sọ wípé olúwa sì sọ fún Mósè àti Árónì ní ilẹ̀ Íjíbítì pé kí ni ìtumọ̀ èyí já sí nígbà tí a sọ wípé wọ́n wà ní ilẹ̀ Íjíbítì èyí sọ wípé wọ́n wà nínú ìsìnrú wọ́n wà nínú ìpọ́njú lásìkò tí wọ́n wà nínú ìpọ́njú ni olúwa ń bá Mósè sọ̀rọ̀ wípé kí wọn kí ó lọ bá àwọn ọmọ Ísírẹ́lì láti bá wọn sọ̀rọ̀ láti jẹ́ kí wọn kí ó mọ ọ̀nà tí wọ́n lè kúrò nínú ìsìnrú ohun tó máa ń ṣe wá láàánú ni wípé àwọn ẹlòmíràn nígbà tí wọ́n bá wà ní ilẹ̀ Íjíbítì nínú ìpọ́njú nínú wàyà àjà ńlá pẹ̀lú èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ bí a bá ń sọ̀rọ̀ olúwa fún wọn bí a bá ń jẹ́ kí ó tó wọn létí ohun tí yóò gbà wọ́n là kúrò nínú ipò òṣì tàbí inú ìpọ́njú tí wọ́n wà wọ́n máa sọ wípé àwọn kò ráyè láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run nítorí wípé ìpọ́njú wà lára wọn tàbí ní ìdílé wọn rántí wípé nígbà tí àwọn wọ̀nyí wà ní ilẹ̀ Íjíbítì nínú ìpọ́njú ńlá ni ọlọ́run sọ fún Mósè àti Árónì láti lọ sọ fún wọn ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí yóò mú wọn kúrò ní ilẹ̀ Íjíbítì yẹ kí ó tún yé wípé bí a bá ń sọ nípa ilẹ̀ Íjíbítì ó jẹ́ ilẹ̀ tí ó kún fún ìbọ̀rìṣà ní ìgbésí ayé tí wọ́n wà yìí tí wọ́n sì wà nínú ìsìnrú àti ìpọ́njú àti nínú àyíká wọn tí wọ́n ní àwọn abọ̀rìṣà ní ìgbà náà ni olúwa bá wọn sọ̀rọ̀ ó rán Mósè àti Áárónì sí wọn ó ṣeé ṣe wípé ìdílé tí o ti jáde àwọn tí ó wà ní àyíká rẹ ó ṣeé ṣe wípé kí wọn kí ó jẹ́ abọ̀rìṣà ní ìgbà tí o sì wà ní irú ipò bẹ́ẹ̀ ni Ọlọ́run ránṣẹ́ sí ọ wípé kí o gbọ́ ọ̀rọ̀ ìdáǹdè ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí ń túni sílẹ̀ ọ̀rọ̀ tí ń ṣàánú pọnni ọ̀rọ̀ tí ń wo ní sàn olúwa sì sọ fún Mósè àti Áárónì ní ilẹ̀ Íjíbítì ó ṣeéṣe wípé ìwọ náà pàápàá wà ní ilẹ̀ Íjíbítì ó jẹ́ bí ẹrú fún èṣù fún àwọn ẹmẹ̀wà tàbí àwọn ọmọ ogun rẹ̀ tàbí àìsàn ni ó fi ilé rẹ̀ ṣe ibùjókòó tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn alálòpàá ìdà ilẹ̀ Íjíbítì ló ń kó tì ọ́ ní ipò yìí kan náà ni àwọn ọmọ Ísírẹ́lì wà tí Olúwa fi ránṣẹ́ sí wọn bí o bá wà nínú ìpọ́njú tàbí àwọn alálùpàyídà àwọn ẹlẹ́bọlóògùn ayé yìí ni wọ́n yí ọ ká ni wọ́n rọgbà yí ọ ká tí wọn kò jẹ́ kí ayé rẹ kí ó ní ojútùú ohun tí a ń sọ fún ọ ni wípé nígbà tí o bá tẹ́tí sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ìdáǹdè yóò dé bá ọ ìgbàlà yóò dé bá ọ yóò sì tú ọ sílẹ̀ kúrò nínú ìdè tí ó wà Olúwa sì sọ fún Mose àti Árónì ní ilẹ̀ Egypt pé jẹ́ kí a béèrè lọ́wọ́ ara wa bí àwọn Mósè àti Árónì bí wọ́n bá sọ wípé wọn kò ráàyè fún ọ̀rọ̀ Ọlọ́run kí ni ìbá jẹ́ ìní wọn kí ni ìbá jẹ́ ìní àwọn ọmọ Ísírẹ́lì ní àkókò yìí ohun tí a máa ń rí ni wípé àwọn púpọ̀ tí wọ́n wà ní àìríjẹ àìrímu àìnítọ́jú àìnílé tán máa gbé wọ́n máa ń sọ fún wa wípé àwọn kò ráyè nísinsìnyí fún ọ̀rọ̀ ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún ìsìn ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún àdúrà rántí wípé bí àwọn wọ̀nyí bá sọ wípé àwọn kò ráyè nípa àdúrà gbígbà nípa ọ̀rọ̀ ọlọ́run gbígbọ́ nípa àti sin ọlọ́run wọn ìbá wà nínú òṣì àti ìpọ́njú wọn síbẹ̀ ṣùgbọ́n ọpẹ́ ni fún ọlọ́run wípé bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mo sì ń gbọ́ bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni Áárónì ń gbọ́ mo ń bẹ̀bẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run wípé ohunkóhun tí ó di wá létí ohunkóhun tí kò ní jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní àgbọ́yé kí ọlọ́run kí ó bá wa mú o kúrò ní orúkọ Jésù ní ẹsẹ̀ ìkejì oṣù yìí ni yóò jẹ́ àkọ́kà oṣù fún yín òun ni yóò sì ṣe ìkíní oṣù ọdún fún yín àwọn yìí ti wà ní ilẹ̀ Íjíbítì láti ìran dé ìran fún ọdún púpọ̀ ó dàbí ẹni wípé gbogbo ọdún tí wọ́n ti lò ní ilẹ̀ Íjíbítì kò ṣe àǹfààní kankan fún wọn ó dàbí ẹni wípé nínú ìsìnrú wọn nínú ìyà tàbí ìpọ́njú wọn nínú àwọn ẹ̀dùn tí wọ́n ti là kọjá ó dàbí ẹni wípé wọ́n ti fi gbogbo àkókò ṣòfò pátápátá bẹ́ẹ̀ ni ìgbésí ayé ẹlẹ́ṣẹ̀ rí nítorí pé láì mọ Jésù ò ní láìmọ̀ jésù ó dàbí ẹni wípé o wà nínú ayé o ń fi àkókò ṣòfò ní àkókò yìí tí ọlọ́run fẹ́ ṣe ìlànà ìgbàlá wọn ìlànà ìdásílẹ̀ àti ìdáǹdè wọn ni ọlọ́run sọ fún ọ wípé ní oṣù yìí gan-an tí a ó dá a ó dá wọn sílẹ̀ tí a ó gbà wọ́n là ni yóò jẹ́ àkọ́kà oṣù fún wọn àti ní oṣù yìí ni yóò jẹ́ oṣù ìkíní fún wọn ní ọjọ́ tí o bá bá Jésù pàdé ní ọjọ́ náà ni ìyè àìnípẹ̀kun ìgbésí ayé tòótọ́ ìgbésí ayé rere ìgbésí ayé tó ṣàǹfààní yóò dé bá ìgbésí ayé rẹ ní àkókò náà ni Ọlọ́run rán Mósè àti Áárónì sí àwọn ọmọ Ísírẹ́lì èyí ni ìlànà tí ó fi lé wọn lọ́wọ́ láti ẹsẹ̀ ìkẹrin bí àwọn ará ilé náà bá sì kéré ju ìwọ̀n ọ̀dọ́ àgùntàn náà lọ kí òun àti aládùúgbò rẹ̀ kí ó súnmọ́ tí ó súnmọ́ etí ilé rẹ̀ kí ó mú gẹ́gẹ́ bí iye àwọn ọkàn náà olúkúlùkù ní ìwọ̀n ìjẹ rẹ̀ ni kí ẹ ṣírò ọ̀dọ́ àgùntàn náà àìlábùkù ni kí ọ̀dọ́ àgùntàn yín kí ó jẹ́ akọ ọlọ́dún kan ẹ̀yin ó mú un nínú àgùntàn tàbí nínú ewúrẹ́ ẹ̀yin ó fi pamọ́ títí di ijọ́ kẹrìnlá oṣù náà gbogbo àgbájọ ìjọ Ísírẹ́lì ni yóò sì pa á lí àṣálẹ́ wọn ó mú nínú ẹ̀jẹ̀ náà wọn ó sì fi tọ́ ara òpó ìhà méjèèjì àti sára àtẹrígbà ilé wọn nì nínú èyí tí wọn ó jẹ wọn ó sì jẹ ẹran náà tí a fi iná sun òru náà àti àkàrà ìwò ewébẹ̀ kíkorò ni kí ni wọn ó fi jẹ ẹ́ èyí ni ìlànà tí a fún àwọn ọmọ Ísírẹ́lì tí a ń pè ní àjọ ìrékọjá ohun tí a sọ fún ọ ni wípé ìdájọ́ ń bọ̀ lórí àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó wà ní ilẹ̀ Íjíbítì kí ìdájọ́ yìí kí ó lè rí wọn kọjá kí àwọn ìpọ́njú láwọn yìí kí ó lè rí àwọn ọmọ Ísírẹ́lì kọjá ó ní a sọ fún ọ wípé ó yẹ kí wọn kí ó mú ọ̀dọ́ àgùntàn kan jáde ọ̀dọ́ àgùntàn yìí ní láti jẹ́ aláìléèrí ó ní láti jẹ́ èyí tí ó mọ́ ó ní láti jẹ́ èyí tí ó ṣe ìtẹ́wọ́gbà níwájú olówa a sì sọ fún ọ wípé wọn ó pa ọ̀dọ́ àgùntàn náà pé bí a bá ti pa á a ó gba ẹ̀jẹ̀ rẹ̀ sínú àwo kòtò lẹ́yìn ìgbà náà lẹ́ọ́ fi ewé hísòpò a ó tẹ́bọ inú ẹ̀jẹ̀ náà a ó sì fi wọ́n àtẹ́rígbà ilé wọn àti òpó méjèèjì tí ó wà ní ẹnu ọ̀nà ilé wọn ní ìwọ̀nyí ní bí wọ́n bá ṣe bẹ́ẹ̀ èyí yóò jẹ́ kí ó mú ọ̀dà wọn lójú wípé bí apanirun bá ti ń la ilẹ̀ Egypt kọjá wípé apanirun yìí kò ní dé ọ̀dọ̀ wọn wo ẹsẹ̀ ìkọkànlélógún títí dé ìkẹtàlélógún. E ó ní nígbà náà ni Mósè pè gbogbo àwọn àgbà Ísírẹ́lì ó sì wí fún ọ pé ẹ jáde lọ yín mú ọ̀dọ́ àgùntàn fún ara yín gẹ́gẹ́ bí ìdílé yín kí ẹ sì pa ìrékọjá náà ẹ̀yin ó sì mú ìdì ewé hísópò ẹ ó tẹ̀bọ ẹ̀jẹ̀ tí ó wà nínú àwo ẹ ó fi ẹ̀jẹ̀ náà tí ó wà nínú àwo kòtò ara àtẹrígbà àti òpó ìhà méjèèjì ẹnikẹ́ni nínú yín kò sì gbọ́dọ̀ jáde láti ẹnu ọ̀nà ilé rẹ̀ títí yóò fi di òwúrọ̀ nítorí tí olúwa yóò kọjá láti kọlu àwọn ará íjíbítì nígbà tí ó bá sì rí ẹ̀jẹ̀ lára àtẹrígbà àti lára òpó ìhà méjèèjì olúwa yóò sì ré kọjá ẹnu ọ̀nà náà kì yóò sì jẹ́ kí apanirun kí ó wọlé yín wá láti kọlù yín èyí ni ìlérí tí a fún wọn wípé nígbà tí apanirun bá rí ẹ̀jẹ̀ náà kì yóò jẹ́ kí ó lè wọlé láti pa wọ́n run láti dá wọn lẹ́jọ́ kì yóò jẹ́ kí ó lè wọlé láti ṣe wọ́n lọ́ṣẹ́ báyìí ni àwọn ọmọ Ísírẹ́lì ṣe èyí ni ó fún wọn ní ìgbàlà kíkún tí ó sì jẹ́ kí wọn kí ó bọ́ lọ́wọ́ apanirun tí ó la ilẹ̀ Egypt kọjá ọmọ Israẹli àti ọ̀pọ̀ àwọn ẹlẹ́sìn lónìí ni ó ń pàdánù ìbùkún Ọlọ́run nítorí pé wọn kò ṣe àfiyèsí gbogbo ohun tí Ọlọ́run pa láṣẹ fún wọn kí ìbùkún wọ̀nyí kí ó lè jẹ́ tiwọn ẹ jẹ́ kí a wò ó ní fínífíní àwọn ohun mẹ́fà tí a lè rí kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ àwọn àfiyèsí tí a kò gbọdọ̀ gbójú fò dá ìkíní ni wípé a ó pa ọ̀dọ́ àgùntàn èyí ni ó jẹ́ fún ìgbàlá wọn rántí wípé bí ọ̀dọ́ àgùntàn tilẹ̀ jẹ́ aláìlábàwọ́n aláìléèrí bí a kò bá pa ọ̀dọ́ àgùntàn náà apanirun yóò wọlé tọ̀ wọ́n lọ bí kì í bá ṣe nítorí ikú ọ̀dọ́ àgùntàn náà àwọn wọ̀nyí ìbá kú pátápátá sínú àwọn ìsìnró àti ìpọ́njú tí wọ́n wà ní ilẹ̀ Íjíbítì wò ó ní Ẹ́kṣódù lẹ́ẹ̀kan sí i Ẹ́kṣódù orí kejìlá láti ẹsẹ̀ ìkẹfà ẹ̀yin ó sì fi pamọ́ títí di ìjọ kẹrìnlá oṣù náà gbogbo àgbájọ ìjọ ni yóò sì pa á lí àṣálẹ́ rántí wípé ní pípa ọ̀dọ́ àgùntàn náà ni yóò mú ẹ̀ṣẹ̀ wọn kúrò ni yóò mú àìṣedéédé àti ìpọ́njú wọn kúrò èyí ni à ń tọ́ka sí Jésù wípé ọ̀dọ́ àgùntàn náà tí ó jẹ́ olùgbàlà fún wa tí ó jẹ́ ẹni tí ó dá wa sílẹ̀ kúrò nínú ìpọ́njú òun Jésù Kristi olúwa wa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 bí kì í ṣe wípé ikú rẹ̀ fún wa lórí àgbélébò àwọn mìíràn máa ń sọ wípé wọ́n gba Jésù gẹ́gẹ́ bí wòólì ńlá ṣùgbọ́n kì í ṣe ìríran tàbí ìsọtẹ́lẹ̀ tàbí ìwàásù tí Jésù Kristi ṣe gẹ́gẹ́ bí wòlíì ni ó ń fún wa ní ìgbàlà bí kì í ṣe nípa ikú rẹ̀ ní orí igi àgbélébò lásìkò ayé àwọn ọmọ Ísírẹ́lì bí kì í bá ṣe wípé a ọ̀dọ́ àgùntàn náà wọn kì bá lè ní ìgbàlà tàbí ìdásílẹ̀ lọ́wọ́ apanirun tí ó la ilẹ̀ Egypt kọjá wò ó ní Kọ́ríńtì kínní orí karùn-ún ẹsẹ̀ ìkeje ó ní nítorí náà ẹ mú ìwókàrà àtijọ́ kúrò nínú yín kí ẹ̀yin kí ó lè jẹ jẹ́ ìyẹ̀fun titun gẹ́gẹ́ bí ẹ̀yin ti jẹ́ àìwókàrà nítorí a ti fi ìrékọjá wa àní Kristi rúbọ fún wa jẹ́ kí ó yẹ wípé Jésù Kristi ni ọ̀dọ́ àgùntàn yìí ń tọ́ka sí àti ikú rẹ̀ fún wa ní orí igi àgbélébò ẹ̀jẹ̀ rẹ̀ tí a ta sílẹ̀ òun ló gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀ tó gbà wá nínú àìsàn tó gbà á lọ́wọ́ ìpọ́njú tó gbà á lọ́wọ́ inúnibíni láti ọ̀dọ̀ èṣù tó gbà á lọ́wọ́ wàhálà tí àbá kó sí tó sì gbà á lọ́wọ́ ìdájọ́ ayérayé tí ń bọ̀ lórí àwọn ẹlẹ́ṣẹ̀ àfiyèsí kejì tí ó yẹ kí á ní ni wípé ọ̀dọ́ àgùntàn yìí ní láti wà ní aláìlábùkù ọ̀dọ́ àgùntàn tí a ń sọ nípa rẹ̀ yìí ní láti wà láì ní àbùkù kankan rárá tó padà sí exodu orí kejìlá ẹsẹ̀ ìkarùn-ún exodu orí kejìlá ẹsẹ̀ ìkarùn-ún ó ní àìlábòkò ni kí ọ̀dọ́ àgùntàn yín kí ó jẹ́ akọ ọlọ́dún kan ẹ̀yin ó mú un nínú àgùntàn tàbí nínú ewúrẹ́ ohun tí ọlọ́run bèè lọ́wọ́ ọmọ israẹli ni wípé bí wọ́n bá fẹ́ ní ìgbàlà kúrò nínú ìpọ́njú tí ó wà ní ilẹ̀ íjíbítì wọ́n ní láti mú ọ̀dọ́ àgùntàn tí kò lábòkò rárá èyí ń tọ́ka sí jésù kristi nítorí pé Jésù Kristi ni ẹni náà tí ó wà ní àìlábòkò kankan bí o bá wo ìgbésí ayé Kristi láti ìbẹ̀rẹ̀ dé òpin ó rí wípé kò sí ẹ̀ṣẹ̀ kankan ní ìgbésí ayé rẹ̀ ó ní ọ̀dọ́ àgùntàn tí ó kó fún wa ọ̀dọ́ àgùntàn tí kò lábòkò èyí ni Hébérù ń tọ́ka sí ní orí keje Hébérù orí keje láti ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n nítorí pé irú olórí àlùfáà bẹ́ẹ̀ lé ó yẹ wá mímọ́ àìlẹ́gàn àìléèrí tí a yà sí ọ̀tọ̀ kúrò nínú ẹlẹ́ṣẹ̀ tí a sì gbéga ju àwọn ọ̀run lọ èyí ni ẹ̀jẹ̀ Jésù Kristi ṣẹṣẹ iyebíye fún wa èyí ni ó fi jẹ́ wípé ẹ̀jẹ̀ iyebíye yìí ni a fi ń gbà wá là kúrò lọ́wọ́ ìdájọ́ ọlọ́run nínú pétérù kínní orí kínní ẹsẹ̀ ìkọkàndínlógún pétérù kínní orí kínní ẹsẹ̀ ìkọkàndínlógún kò ṣe pé bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye bíi ti ọ̀dọ́ àgùntàn tí kò lí àbòkù tí kò sì lí àbàwọ́n àní ẹ̀jẹ̀ Kristi àwọn ẹlòmíràn máa ń gbẹ́kẹ̀lé àwọn olùdásílẹ̀ ilé ìsìn wọn rántí wípé gbogbo ẹni tí a bí láti inú obìnrin ẹlẹ́ṣẹ̀ ni nítorí bẹ́ẹ̀ kò sí olùdásílẹ̀ ẹ̀sìn olùdásílẹ̀ ìjọ tàbí olùdásílẹ̀ tàbí ẹnikẹ́ni níbikíbi tí ó wà ní àìlábàwọ́n àìléèrí àìlẹ́gàn nítorí bẹ́ẹ̀ ni ó fi jẹ́ wípé Jésù Kristi nìkan ṣoṣo ó ní ọ̀dọ́ àgùntàn aláìlábùkù ẹni tí ó lè kó ẹ̀ṣẹ̀ wa lọ sì rántí pé nígbà tí a kan Jésù Kristi mọ́ àgbélébùú a ṣe èyí ní àkókò ìrékọjá lásìkò àwọn ọmọ Ísírẹ́lì rántí ní ẹ̀kẹta wípé àfiyèsí kẹta tí ó yẹ kí a ní wo Exodu orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta Exodu orí kejìlá ẹsẹ̀ kẹrìndínláàádọ́ta ní ilé kan lẹ́à ó jẹ́ ìwọ kò gbọ́dọ̀ mú nínú ẹran ara rẹ̀ jáde sóde kúrò nínú ilé náà bẹ́ẹ̀ li ẹ̀yin kò gbọ́dọ̀ fọ́ ọ̀kan nínú egungun rẹ̀ ẹ̀yin kò gbọ́dọ̀ fọ́ ọ̀kan nínú egungun rẹ̀ ta èyí ń tọ́ka sí. Si? nítorí pé à ń kẹ́kọ̀ọ́ nípa ọ̀dọ́ àgùntàn tí a pa ní àsìkò ìgbésí ayé àwọn ọmọ Ísírẹ́lì nípa ìsẹ̀ yìí tó jẹ́ pé wọ́n ní ìgbàlà wọ́n ní ìdáǹdè a sì gbà wọ́n kúrò nínú ìpọ́njú ńlá tí ó wà ní ilẹ̀ àwọn ará Íjíbítì ní àkókò náà a sọ wípé ọ̀dọ́ àgùntàn yìí tí a fi rúbọ fún wọn wọn kò gbọ́dọ̀ fọ́ egungun rẹ̀ ta ni èyí ń tọ́ka sí yẹ kí a wo Jòhánù orí ìkọkàndínlógún ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n ṣùgbọ́n nígbà tí wọ́n dé ọ̀dọ̀ Jésù wọ́n tí wọ́n sì rí i pé ó ti kú ná wọn kò ṣẹ́ egungun itan rẹ̀ kí ni ìtumọ̀ èyí ẹsẹ̀ ìkẹrìndínlógójì nǹkan wọ̀nyí sì ṣe kí ìwé mímọ́ kí ó lè ṣẹ tí ó wí pé a kì yóò fọ́ egungun rẹ̀ èyí ni ó jẹ́ kí ó dá wa lójú wípé Jésù Kristi ni ọ̀dọ́ àgùntàn náà nítorí pé àwọn àfiyèsí púpọ̀ tí ó wà nínú májẹ̀mú láéláé àwọn wọ̀nyí ni a rí nínú májẹ̀mú tuntun tí ó ń tọ́ka sí Jésù Kristi ẹni tí ó kú fún wa láti yọ wá kúrò nínú Íjíbítì láti yọ wá kúrò nínú ìpọ́njú láti yọ wá kúrò nínú ayé láti mú wa kúrò nínú òkùnkùn tàbí àwọn nǹkan tí ó wà nínú ayé àfiyèsí kẹrin ẹ̀jẹ̀ tí a ta sílẹ̀ yìí kò tó bí kì í bá ṣe wípé a fi ìgbàgbọ́ wọ́n ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà àti òpó ilé náà mo sọ fún ọ ní ìṣáájú wípé a ní láti pa ọ̀dọ́ àgùntàn náà ṣùgbọ́n èyí kò tó ìkejì ó pé ọ̀dọ́ àgùntàn náà láti jẹ́ aláìlábòkù aláìléèrí aláìlẹ́gàn èyí kò tó ìkẹta wípé a kò fọ́ egungun rẹ̀ ṣùgbọ́n ní ìtẹ̀síwájú ni a ń sọ fún wa wípé bí ẹ̀jẹ̀ yìí bá wà nínú àwo kòtò bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àtẹ́rígbà ilé wọn bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àwọn òpó ilé wọn síbẹ̀síbẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé a ti pa ọ̀dọ́ àgùntàn náà bí ó tilẹ̀ jẹ́ pé a ti gba ẹ̀jẹ̀ rẹ̀ sí ibì kan bí ó tilẹ̀ jẹ́ wípé a ti ṣe àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí ìlànà ọ̀rọ̀ Ọlọ́run bí a kò bá lo ẹ̀jẹ̀ yìí gẹ́gẹ́ bí Ọlọ́run ti pa á láṣẹ síbẹ̀síbẹ̀ àwọn ènìyàn wọ̀nyí ìbá ṣègbé pátápátá wo Exodus orí kejìlá Exodus orí kejìlá láti ẹsẹ̀ ìkejìlélógún ẹ̀yin ó sì mú ìdì ewé hisopo ẹ ó sì fi bọ ẹ̀jẹ̀ tí ó wà nínú àwo kòtò ẹ ó fi ẹ ó sì fi ẹ̀jẹ̀ náà tí ó wà nínú àwo kòtò kún ara àtẹrígbà àti òpó ìhà méjèèjì ẹnikẹ́ni nínú yín kò gbọ́dọ̀ jáde láti ẹnu ọ̀nà ilé rẹ̀ títí yóò fi di òwúrọ̀ nítorí tí olúwa yóò kọjá láti kọlu àwọn ará íjíbítì nígbà tí ó bá sì rí ẹ̀jẹ̀ náà lára àtẹrígbà àti lára òpó ìhà méjèèjì olúwa yóò sì ré kọjá ẹnu ọ̀nà náà kí ó sì jẹ́ kí apanirun kí ó wọlé yín kí ó wọlé yín wá láti kọlù yín ohun tí a sọ ni wípé nítòótọ́ ni jésù kristi ti kú nítòótọ́ ni ó ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ ṣùgbọ́n ó kù sọ́wọ́ rẹ láti fi ìgbàgbọ́ rọ̀ mọ́ Jésù àti láti fi ìgbàgbọ́ wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù kí àmì ẹ̀jẹ̀ Jésù kí ó lè wà lé ọkàn rẹ tàbí lé ara rẹ ní Hébérù orí kọkànlá Hébérù orí kọkànlá ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n ni a sọ wípé nípa ìgbàgbọ́ lè ó dá àsè ìrékọjá sílẹ̀ àti ìbòwọ́n ẹ̀jẹ̀ kí ẹni tí ń pa àwọn àkọ́bí ọmọ kí ó má bàa fi ọwọ́ kàn wọ́n nípa ìgbàgbọ́ lè a dá nǹkan wọ̀nyí sílẹ̀ nípa ìgbàgbọ́ lè a fi àwọn ẹ̀jẹ̀ wọ̀nyí kùn àtẹrígbà ilé àti òpó méjèèjì tí ó wà ní ẹnu ọ̀nà nípa ìgbàgbọ́ ni wọ́n dúró nínú ilé níbi tí àmì ẹ̀jẹ̀ náà wà nípa ìgbàgbọ́ ni wọ́n gbé gbogbo àwọn ìṣísẹ̀ wọ̀nyí kí olùpanirun kí ó má bàa wọlé tọ̀ wọ́n lọ èyí sì já sí fún wa wípé àwa pàápàá níwọ̀n ìgbà tí a ti mọ̀ wípé a ti pa Jésù Kristi a ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ ó jẹ́ ojúṣe wa láti ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà nítorí nípa ìgbàgbọ́ yìí nínú ẹ̀jẹ̀ Jésù Kristi lè a lè fi ní ìgbàlà tàbí ìdáǹdè tàbí ìpamọ́ tàbí ìwòsàn jẹ́ kí o yé ọ wípé bí kì í bá ṣe wípé o gbàdúrà o jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ fún ọlọ́run o sì sọ fún ọlọ́run wípé o ṣe ọ́ láàánú wípé o ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ó burú jù o sì sọ fún ọlọ́run wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ jésù kristi tí a ta sílẹ̀ fún ọ bí kì í bá ṣe wípé o ṣe bẹ́ẹ̀ apanirun yóò wọ ilé rẹ bí kì í bá ṣe wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ jésù kristi ìdájọ́ ayérayé yóò tọ́ wá pẹ̀lú ṣùgbọ́n bí o ti ń sọ fún ọlọ́run wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ jésù kristi tí a ta sílẹ̀ fún ọ lọ́gán ni ẹ̀jẹ̀ yìí ó wẹ ọkàn rẹ mọ́ tí a ó mú ẹ̀ṣẹ̀ rẹ kúrò tí ìgbàgbọ́ yìí yóò sọ ọ́ di ènìyàn ọ̀tọ̀ ẹni tí ó ní ìgbàlà ọlọ́run nínú lọ́kàn ní ilé rẹ̀ ìkarùn-ún jíjẹ ẹran ọ̀dọ́ àgùntàn náà àkókò kò sí fún wa láti ka ọ̀pọ̀lọpọ̀ ibi tí ó yẹ kí á kà ṣùgbọ́n rántí wípé a sọ fún wọn wípé wọ́n ní láti jẹ ẹran ara ọ̀dọ́ àgùntàn náà wo exodu orí kejìlá exodu orí kejìlá ní ẹsẹ̀ ìkẹjọ wọ́n ó sì jẹ ẹran náà tí a fi iná sun lé òru náà àti àkàrà àìwú ewébẹ̀ kíkorò ní kí wọn kí ó fi jẹ kí ni ìtumọ̀ èyí wípé wọn ó jẹ ọ̀dọ́ àgùntàn náà rántí pé ọ̀dọ́ àgùntàn já sí Jésù Kristi ó ń tọ́ka sí Jésù Kristi fún wa kí wá ní ìtumọ̀ wípé wọ́n ní láti jẹ ọ̀dọ́ àgùntàn náà wo Jòhánù orí kìíní láti ẹsẹ̀ ìkíní lé àtètèkọ́ṣe lé ọ̀rọ̀ wà ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run ọlọ́run sì lé ọ̀rọ̀ náà ẹsẹ̀ ìkẹrìnlá ọ̀rọ̀ náà lé ó di ara ó sì ń bá wa gbé àwa sì ń wo ògo rẹ̀ ògo bíi ti ọmọ bíbí kan ṣoṣo àti lọ́dọ̀ láti ọ̀dọ̀ bàbá wa ó kún fún oore ọ̀fẹ́ àti òtítọ́ ìtumọ̀ wípé kí a jẹ ọ̀dọ́ àgùntàn náà ni wípé ọ̀rọ̀ tí ó sọ fún wa àwọn àlàyé tí ó ṣe ní kíkún fún wa wípé kí a gba àwọn ọ̀rọ̀ wọ̀nyí sọ́kàn. So nítorí pé ó sọ ní orí kẹfà Jòhánù ẹsẹ̀ ìkẹtàléní ọgọ́ta orí kẹfà ti Jòhánù ẹsẹ̀ ìkẹtàléní ọgọ́ta èmi ẹ̀mí ní ń sọni di ààyè ara kò ní èrè kan ọ̀rọ̀ wọn ni tí mo sọ fún yín ẹ̀mí ni ìyèsí ni ọ̀rọ̀ Ọlọ́run tí a ń sọ fún wa láti ẹnu Jésù Kristi ọ̀rọ̀ ọlọ́run tí ó ránṣẹ́ sí wa òun ló yẹ kí a gbà sí ọkàn wa èyí ni ó ń tọ́ka sí wípé bí a ti wà lábẹ́ àmì ẹ̀jẹ̀ Jésù Kristi nípa ìgbàgbọ́ bẹ́ẹ̀ ni a ní láti fi òdiwọ̀n ayé wa sí ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni a ní láti fi ọ̀rọ̀ ọlọ́run ṣe òdiwọ̀n ìgbésí ayé wa ó ń sọ fún wa wípé ọ̀rọ̀ náà tí èmi ń sọ fún yín ìyè ni ó ní ẹ̀mí sì ni pẹ̀lú ìkẹfà ni wípé wọ́n ní láti jẹ àkàrà àìwò pẹ̀lú rẹ̀ gbogbo èyí ni a ti kà fún wa ní exodo orí kejìlá a sì ti kà fún wa nínú kọ́rìntì kínní orí karùn-ún kọ́rìntì kínní orí karùn-ún láti ẹsẹ̀ ìkeje sí ìkẹjọ láti jẹ àkàrà àìwò kọ́rìntì kínní orí karùn-ún láti ẹsẹ̀ ìkeje nítorí náà ẹ mú ìwókàrà àtijọ́ kúrò nínú yín kí ẹ̀yin kí ó lè jẹ́ ìyẹ̀fun titun gẹ́gẹ́ bí ẹ̀yin ti jẹ́ àìwókàrà nítorí tí a ti fi ìrékọjá wa àní Kristi rúbọ fún wa nítorí náà ẹ jẹ́ kí a ṣe àjọ náà kì í ṣe pẹ̀lú ìwúkàrà àtijọ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni kì í ṣe pẹ̀lú ìwúkàrà àrán kan àti ìwà búburú bí kò ṣe pẹ̀lú àìwókàrà òdodo àti òtítọ́ ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa ń lọ sí ilé ìsìn tí wọ́n máa ń sọ wípé wọ́n gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù ṣùgbọ́n ìwà búburú èyí tí a ń pè ní ìwókàrà àtijọ́ ó wà ní ìgbésí ayé wọn àrán kan tàbí kí a máa hùwà tí kò bá bíbélì tí kò bá ọ̀rọ̀ Ọlọ́run mu èyí sì wà ní ìgbésí ayé wọn ṣùgbọ́n a sọ fún wa wípé bí a bá fẹ́ jẹ àǹfààní tí a sì fẹ́ ní ìbùkún tí ó wà nínú ìrékọjá tí a ń kọ́ nípa rẹ̀ lónìí wípé a ní láti jẹ́ ẹni tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ wípé àìwókàrà àrán kan ìwà búburú àgbèrè panṣágà olè òfófó ojúkòkòrò àwọn nǹkan wọ̀nyí kò gbọdọ̀ sí ní ìgbésí ayé wa bí a bá ti ṣe àwọn àfiyèsí wọ̀nyí kí wá ní àwọn àǹfààní àti ìbùkún tí ó wà lórí wa bí a bá wà lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ní kíákíá jẹ́ kí a wo exodo orí kejìlá lẹ́ẹ̀kan sí i láti ẹsẹ̀ ìkẹtàlá ó ní ẹ̀jẹ̀ náà ni yóò ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yin gbé wà nígbà tí èmi bá sì rí ẹ̀jẹ̀ náà nígbà tí èmi bá sì rí ẹ̀jẹ̀ náà kò sọ wípé nígbà tí èmi bá rí iṣẹ́ òdodo ara ẹni ó ní nígbà tí èmi bá sì rí ẹ̀jẹ̀ náà kò sọ wípé nígbà tí mo bá rí iṣẹ́ àánú tí ó ń ṣe fún àwọn alágbe ó ní nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà kò sọ ti omi àdúrà tàbí àbẹ́là ó ní nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà kò sọ nípa aṣọ funfun nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà kò sọ nípa kí a jẹ́ ẹlẹ́sẹ̀ lásán ó ní nígbà tí mo bá rí i wípé o ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sílẹ̀ nígbà tí èmi bá sì rí ẹ̀jẹ̀ náà èmi ó ré yín kọjá ìyọnu tàbí ìpọ́njú tàbí ìdààmú tí ó wà lórí àwọn tí ó wà nínú ayé ìyọnu náà kì yóò sì wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ Íjíbítì ẹni tí kò bá sí lábẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù ó dàbí ẹni tí ó ń gbé ilé kan ilé tí kò ní ilẹ̀kùn ilé tí kò ní fèrèsé ilé tí kò ní òrùlé kí ni a ti mọ irú ẹni bẹ́ẹ̀ sí irú ẹni bẹ́ẹ̀ yóò wà nínú ewu púpọ̀ èkíní ewu olè nítorí wípé kò sí ilẹ̀kùn kò sí fèrèsé nítorí bẹ́ẹ̀ yóò rọrùn fún olè láti wọlé ó jẹ́ mọ̀ wípé bí o bá sí lábẹ́ ẹ̀jẹ̀ Jésù Kristi olè tàbí apanirun ni èyí tí a ń pè ní Sátánì yóò lè wọlé yóò sì lè máa ṣe gudugudu méje ní ìgbésí ayé rẹ yóò máa dà ọ́ láàmú yóò máa pọ́n ọ lójú nítorí pé o kò sí lábẹ́ òrùlé tàbí lábẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi o jẹ́ bí ẹni tí ń gbé ilé tí kò ní ilẹ̀kùn tí kò ní fèrèsé tàbí tí kò ní òrùlé irú ẹni bẹ́ẹ̀ tí ó ń gbé irú ilé bẹ́ẹ̀ àwọn ẹranko búburú gẹ́gẹ́ bí ejò wọ́n lè wọlé wọ́n sì lè ṣe ọ́ lọ́ṣẹ́ irú ẹni tí kò sí ní abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ejò láéláé ni èyí ni èṣù yóò máa wọlé ní ìgbà gbogbo pẹ̀lú àwọn ẹ̀mí èṣù yóò máa wọlé bí a bá rí ẹni tí ó ń gbé ilé tí kò ní òrùlé ẹyẹ yóò máa fi ibẹ̀ ṣe ibùgbé àwọn àparò tàbí àwọn ẹyẹ mìíràn yóò máa yàgbẹ́ sí irú ilé bẹ́ẹ̀ bí o bá wo àyíká rẹ ọ̀pọ̀lọpọ̀ ni ó wà tí wọ́n ń gbé ilé tí kò ní ààbò ilé tó kò ní òrùlé ilé tí kò ní fèrèsé tí ó jẹ́ wípé àwọn ẹyẹ àwọn ẹyẹ ojú ọ̀run yìí ni à ń fi wé àwọn ẹ̀mí òkùnkùn ni wọ́n jọba ni wọ́n ń gbé irú ilé bẹ́ẹ̀ nípa ariwo wọn nípa jàǹbá tí wọ́n ń ṣe fún irú ẹni bẹ́ẹ̀ àwọn wọ̀nyí ń jìyà lọ́pọ̀ lọ́pọ̀ kí ni kí a sọ nípa bí òjò bá ń rọ̀ bí ìjì bá ń jà fún ẹni tí ó ń gbé ilé tí kò ní òrùlé tàbí tí kò ní fèrèsé àti ilẹ̀kùn àjàkálẹ̀ àrùn púpọ̀ ló wà lórí àwọn tí wọn kò mọ Jésù àwọn tí wọn kò sí lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà nítorí wípé òjò ìdájọ́ Ọlọ́run òjò àjàkálẹ̀ àrùn ìjì àìsàn ó ń jà ní ilé irú ẹni bẹ́ẹ̀ bí àrá bá sán tí ó ń gbé ilé tí kò ní ilẹ̀kùn bí àrá bá sán bí tí ó ń gbé ilé tí kò ní fèrèsé tàbí tí kò ní òrùlé o mọ̀ wípé ikú òjijì kò jìnnà sí irú ẹni bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó wà nínú ayé ni wọ́n ń fi ara wọn sí abẹ́ ikú òjijì nítorí wípé kò sí ẹ̀jẹ̀ Jésù tí ó bò wọ́n kò sí ẹ̀jẹ̀ Jésù tí ó dàbí òrùlé fún wọn nítorí bẹ́ẹ̀ kíá ni ó yẹ kí ẹnì kọ̀ọ̀kan tí a kò tí ì sí ní abẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù kí a sá wá sí ibi ìtẹ́ àánú kí a jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kí ó bò wá kí a jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kí ó pa wá mọ́ nítorí wípé ẹni tí kò bá sí ní abẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù ó fi ara rẹ̀ sínú ewu àti irú èṣe tí ó ń ṣe irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kò lóǹkà ẹ jẹ́ kí a wo Dáfídì orin Dáfídì orí kejìdínní ọgọ́rin orin dáfídì orí kejìdínní ọgọ́rin kí a wo nǹkan tí ó ṣẹlẹ̀ sí àwọn ènìyàn wọ̀nyí ní ẹsẹ̀ ìkọkàndínní àádọ́ta ó mú kíkorò ìbínú rẹ̀ wá sórí wá sí wọn lára ìrunú ìkannú ìpọ́njú nípa ríran áńgẹ́lì ibi sínú wọn èyí ń sọ nípa àwọn ọmọ Ísírẹ́lì èyí ń sọ nípa àwọn ọmọ Egypt ṣègáfà fún mi àwọn tí kò sí lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà sọ wípé ohun tí ó jẹ́ ìpín wọn ni ìrunú ìbínú gbógbóná Ọlọ́run ìkànnú àti ìpọ́njú púpọ̀ nítorí bẹ́ẹ̀ jẹ́ kí èyí kí ó jẹ́ kí o sáré wá sábẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi kí ìdáǹdè ìpamọ́ ìgbàlà Ọlọ́run kí ó lè jẹ́ tirẹ̀ ìkejì ni wípé àwọn wọ̀nyí tí kò sí ní abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà wọ́n bọ́ sí ìdájọ́ ìdájọ́ nínú ayé yìí èyí ni ipa ìkíní èyí ni ìlépa ìkíní tí ó máa lé wọn bá ìdájọ́ ti inú ayé yìí ìkejì ìdájọ́ nínú ayé tí ń bọ̀ bí o bá wo exodus exodus sọ fún wa nínú orí kejìlá tí a ti kà lẹ́ẹ̀kan ó sọ wípé ìdájọ́ yóò bá àwọn ọmọ Íjíbítì wípé a ó pa àkọ́bí gbogbo àwọn ilé wọn nítorí bẹ́ẹ̀ bí o bá wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù ààbò kúrò nínú ìdájọ́ nínú ayé yìí àti ìdájọ́ nínú ayérayé yóò lè jẹ́ tirẹ̀ bí a ṣe lè bọ́ lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run ni yé pé kí a gba Jésù Kristi gbọ́ kí a bá lè bọ́ lọ́wọ́ ìbínú Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń ṣe wàhálà nínú ayé yìí tí ó dàbí ẹni wípé nǹkan ò tóra wọn ní ìgbésí ayé wọn èrèdí èyí ni wípé ìdájọ́ ọlọ́run ti ayé ìsinsìnyí ó wà lórí wọn bí wọn bá sì kú sírú ipò bẹ́ẹ̀ ìdájọ́ ayérayé ni ó jẹ́ ìpín wọn pẹ̀lú ìkẹta a fi ìyàtọ̀ sí àárín àwọn ọmọ Ísírẹ́lì àti ti Íjíbítì nípa wípé ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà ó jẹ́ ààbò fún wọn nínú ayé wàhálà wà ìpọ́njú wà àìsàn wà ìṣe jàǹbá púpọ̀ ló wà ṣùgbọ́n bí o bá fẹ́ kí ìyàtọ̀ kí ó wà láàárín ìgbésí ayé tirẹ̀ àti ìgbésí ayé àwọn tí ó wà nínú ayé ìyàtọ̀ tí o lè ní ni wípé kí o wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi nípa bẹ́ẹ̀ ni àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ sí àwọn tí ó wà nínú ayé kì yóò lè fi ṣẹlẹ̀ sí ọ nínú Exodus orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n ó sì wípé bí ìwọ bá tẹ́tí sílẹ̀ gidigidi sí ohun olúwa ọlọ́run rẹ tí o bá sì ṣe èyí tí ó tọ́lé ojú rẹ̀ ìwọ tí ìwọ bá fetí sí òfin rẹ̀ tí ìwọ bá sì pa gbogbo àṣẹ rẹ̀ mọ́ èmi kì yóò fi ọ̀kan nínú àrùn wọn nì tí mo mú wá sára àwọn ará Egypt sí ọ lára nítorí èmi lè olówa tí ó mú ọ lára dá àwọn tí ó wà nínú ayé àìsàn púpọ̀ ni ó wà lára wọn àìsàn kò gbóògùn àìsàn tí í pani ló wà lára wọn bí ìwọ pàápàá kò bá fẹ́ máa jìyà bí ìwọ pàápàá kò bá fẹ́ ní ìpọ́njú bí àwọn tí ó wà nínú ayé ohun tí ó yẹ kí o ṣe ni pé kí o wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ìkẹrin ìwòsàn jẹ́ ti àwọn ọmọ Ísírẹ́lì wọ̀nyí nítorí wípé wọ́n wà lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà nínú orin Dáfídì lẹ́ẹ̀kan sí i orin dáfídì orí karùndínláàádọ́fà orin dáfídì orí karùndínláàádọ́fà àrùnléní ọgọ́rùn-ún ẹsẹ̀ ìkẹtàlé ẹsẹ̀ ìkẹtàdínlógójì ó sì mú wọn jáde tí àwọn ti fàdákà àti wúrà kò sì sí àìlera kan nínú ẹ̀yà rẹ̀ báwo ni ó ṣe ṣeé ṣe fún ogunlọ́gọ̀ àwọn ènìyàn wọ̀nyí ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà mẹ́ta láti wà ní ara dídá ṣáṣá láì ní àìsàn kankan ní àgọ́ ara wọn nítorí ẹ̀jẹ̀ Jésù tí a fi bọ̀ wọ́n tí a fi dáàbò bò wọ́n èyí ni ó jẹ́ kí ó ṣeé ṣe ní ìgbésí ayé wọn rántí pé bí ìwọ pàápàá bá fẹ́ ní ìwòsàn kúrò nínú gbogbo àrùn ohun tí o ní láti ṣe ni láti gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sílẹ̀ rántí pé àǹfààní tàbí ìbùkún tí ó wà lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ni wípé a ó gbà ọ́ lọ́wọ́ ìparun wípé o ó bọ́ lọ́wọ́ ìparun láti ọwọ́ apanirun ni ìkejì ó bọ́ lọ́wọ́ ìdájọ́ nínú ayé yìí àti ìdájọ́ nínú ayé tí ń bọ̀ ìkẹta a ó fi ìyàtọ̀ sí àárín rẹ àti àwọn tí ó wà nínú ayé ìkẹrin ìwòsàn pípé kúrò nínú gbogbo àrùn yóò jẹ́ tìrẹ nísinsìnyí a ó tọ̀ ọlọ́run lọ a ó sọ fún ọlọ́run wípé a gbàgbọ́ wípé fún wa ni jésù kristi kú wípé jésù kristi ni ọ̀dọ́ àgùntàn tí a pa nítorí ẹ̀ṣẹ̀ wa tí a ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ nítorí tiwa àti wípé a gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ fún wa bí o bá ti ń fi ìgbàgbọ́ wẹ̀ nínú ẹ̀jẹ̀ náà tí ó ń sọ fún ọlọ́run tí ó ń kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ bẹ́ẹ̀ ni ìgbàlà ọlọ́run ìwòsàn látòkè wá ìdáǹdè tòótọ́ yóò jẹ́ tirẹ̀ ẹ jẹ́ kí a dìde dúró láti bá ọlọ́run sọ̀rọ̀ rántí pé jésù kristi nìkan ṣoṣo ni ọ̀dọ́ àgùntàn tí a pa fún wa ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ló lè gbà á kúrò nínú ìdájọ́ ọlọ́run ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ni ó lè fún wa ní ìgbàlà ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ni ó lè fún wa ní ìdáǹdè sọ fún ọlọ́run àwọn ìwúkàrà tí ó wà ní ìgbésí ayé rẹ̀ mú wọn kúrò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé rẹ àrán kan tí ó wà ní ìgbésí ayé rẹ ojú kòkòrò tí ó wà ní ìgbésí ayé rẹ àgbèrè tàbí panṣágà tí ó wà ní ìgbésí ayé rẹ àwọn ohun àìtọ́ tí ó wà ní ìgbésí ayé rẹ bí o bá ti ń jẹ́ ó tí o ti ń kàn wọ́n sílẹ̀ bẹ́ẹ̀ ni ó mú ìwúkàrà kúrò ní ìgbésí ayé rẹ tí o sì sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ wípé a ẹ̀jẹ̀ Jésù Kristi sílẹ̀ fún ọ a ẹ̀jẹ̀ Jésù Kristi sílẹ̀ fún ọ ata ẹ̀jẹ̀ Jésù Kristi sílẹ̀ fún ọ gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ nínú ayé yìí kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ayérayé tí ń bọ̀ lórí àwọn ẹlẹ́ṣẹ̀ gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sílẹ̀ fún ọ kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ayérayé. kí ó ba lè bọ́ lọ́wọ́ apanirun tí ń káàkiri ayé lóde òní. kí ìyàtọ̀ kí ó ba lè wà láàrin ìwọ àti àwọn tí ó wà nínú ayé gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà tí a ta sílẹ̀ fún ọ gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà tí a ta sílẹ̀ fún ọ. bí o bá ní àìsàn ní àgọ́ ara rẹ ẹ̀jẹ̀ yìí kan náà tí a ta sílẹ̀ ni yóò wọ̀ ọ́ sàn ṣùgbọ́n rántí wípé bí ẹ̀ṣẹ̀ bá ń bẹ lé ọwọ́ rẹ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi kì yóò lè jẹ́ tìrẹ. bí iṣẹ́ búburú ìwà búburú ìrìnkúrìn ìfẹ́kùfẹ́ bá wà ní ìgbésí ayé rẹ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi kí ó lè jẹ́ tirẹ ṣùgbọ́n bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ bí o bá ké pe Olúwa bí o bá fi ìgbàgbọ́ rọ̀ mọ́ ẹ̀jẹ̀ jésù kristi tí a ta sílẹ̀ fún ọ ìgbàlà kíkún yóò jẹ́ tìrẹ a ó darí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ a ó gba ọkàn rẹ là ó di àtúnbí gẹ́rẹ́ tí o bá ti di àtúnbí ni ìdájọ́ ayérayé kúrò lórí rẹ àti ìdájọ́ fún àwọn ẹ̀ṣẹ̀ tí o ti dá àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú yóò kúrò. ọlọ́run yóò máa tọ́jú rẹ bí apaniru ti ń kọjá ní ìgboro bí agbẹ̀san ẹ̀jẹ̀ ti ń kọjá ní àyíká rẹ bẹ́ẹ̀ ni yóò máa rí ọ kọjá nítorí wípé o wà lábẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù Kristi. bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ àìsàn káàìsàn yòówù kó jẹ́ bí o bá gbẹ́kẹ̀lé agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ó ní nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà èmi ò rè yín kọjá àìsàn yóò rè ọ kọjá bí a bá rí ẹ̀jẹ̀ Jésù Kristi lé ọkàn rẹ pẹ̀lú ìgbàgbọ́ ìpọ́njú yóò ré ọ kọjá wàhálà ayé yìí yóò ré ọ kọjá ìsìnrú lábẹ́ agbára sátánì yóò ré ọ kọjá ní ìgbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà èmi ò ré yín kọjá.